بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته abẹ̀lá ọba ọba láàánú jùlọ o náà ni ó ní gbogbo nǹkan kápá rẹ̀ náà ni gbogbo nǹkan wà lómí a máa ní nǹkan tí ò ní kápá ẹ̀ o sí gbogbo ń taa nílá kápá rẹ̀ ṣùgbọ́n ogun tí olúwa wá ní gbogbo ẹ̀ ní ó sì kíni lọ́kápá rẹ̀ o náà ló ní gbogbo nǹkan náà ló sì ní kápá rẹ̀ ìròyìn méjèèjì tó jẹ́ ti ẹ̀ yìí ẹni tó bá ti ní ìròyìn bá ní ọyẹ ká máa bẹ̀ ní gbogbo ìgbà ni ó ní nǹkan ó sì tún kápá rẹ̀ èyàn fi wáyé pé kò sí tó fẹ́ béèrè tí ò sí lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ sí nǹkan tó rò pé yóò tóbi lọ́dọ̀ rẹ̀ tápọ̀ ọlọ́run sí kí fi wà nú ẹ̀kọ́ a máa ń ṣe àdúrà tí ànábì kọ́ wa ó ní ẹ má máa ṣe máa bẹ lọ́wọ́n ẹni tí bá ń tọrọ nǹkan tó kéré níwájú ọlọ́run ọba ọ́n dàrú tí ọlọ́run nìyẹn lípé ẹ̀ eh, bóyá ọlọ́run lè yára kó ti pọ̀ jù àbí ní ọmọ ẹni tí ń pè ní aláhùn nìyẹn ló fi jẹ́ sí pé ẹni tó bá tọrọ nǹkan tó tóbi níwájú ọlọ́run inú ọlọ́run ó dùn sí lípé ìwọ ti ẹ̀ mọ̀ pé mo ní tó tóbi ní ọwọ́ torí ìdí eléyìí gbogbo nǹkan tó jẹ́ orí ńláńlá tó tóbi tó káyà nípa tẹ̀sìn tó tóbi tó káyà nípa ayé ọlọ́run ọba kọfẹ́ ní kọ̀ọ̀kan wọn àti kó gbogbo nǹkan tí abẹ́ẹ̀bẹ́ ni gbogbo nǹkan tó wá jẹ́ sí pé ó tóbi tọ́kàyà tí má dààmú èèyàn nú ẹ̀sìn àwọn nǹkan tó tóbi tọ́kàyà tí má dààmú èèyàn gbèsè ayé ọlọ́run kó mú kó ayé nìkọ̀kan ọdẹ mú kó ẹ̀sìn ń pé ọdún ilé àti ó ń wà ń wò yìí ní wa nǹkan tá ti ṣe olórí ẹ̀ ni al'iman ọlọ́run kọ́ máa lè kọ́ máa yẹ imánu kúnnú gbèsè àyẹwà ni fi ọkùnrin máa fi ṣe ni ajé àmù ìrọ̀rùn ọlọ́run bá kún a ti dúró ní ẹ̀kọ́ ìjẹjọ náà ni ìdájọ́ ìtàǹpé ni ẹran iléyà rẹ̀ pé wá sákèésí àwọn nǹkan lórí tó sí pé ó taasị ń bẹ lọ́hun kọ́lọ́hun kó wò wá sán kúrò níbẹ̀. látara ọ̀rọ̀ annabi àtọ̀rọ̀ lọ́hun lérò pé kálukú náà rí gbogbo ẹni tó ti rò pé iléyá báwọn Yorùbá ṣe túmọ̀ rẹ̀ náà lórí rò pé ń gbọ́ bí annabi ti ṣàlàyé à ni a a máa pè ní alẹ́ òbíhíyà wọ́n a sì máa fún yàwó yẹn ṣàdàmgbàmì alẹ́ òbíhíyà òbíhíyà ẹran iléyà wọ́n ní ẹran iléyà èdè kíwú ní iléyà tàwọn ní kìí ṣe yorùbá mo bá ní mo bí àfáà tó wà lọ́yìn lẹ́nsìn ajé tí mo tí mo wó lọ́kàn bá mo gbèrè pé kí ni bàbá káwọ́sá kí ni ìtumọ̀ léyà ọdún ni ṣùgbọ́n kí ni ibi yóò bá lẹ́fọ̀ ní léyà ẹ̀rọ bá ní okó yá ẹ̀sámọ̀ tó wà rẹ̀ àbí ẹ̀rọ ilé yá <laughs> wọ́n ní ilé yá ẹni pé tó bá wà lájò ìṣe kí ni ilé yá wá sọdún kí ni ilé yá ẹni pé ò gbọ́dọ̀ sí ọdún léyá ní àjò àwọn yorùbá ń túmọ̀ ẹ̀ sí báwọn wọn ò sì mọ̀ pé kìí ṣèpìlẹ̀ ẹni ọkàn forí gbá yorùbá ni ó forí gbèdè yorùbá kan tó ní túmọ̀ ilé yáyẹn gbólóhùn kan ni ṣùgbọ́n nínú èdè yorùbá gbólóhùn méjì ni ilé oya àwọn yorùbá má túmọ̀ rẹ̀ sí pé léyà ọdún léyà àwọn èèyàn wálé ọdún túnú torí ọdún tí wọ́n ti pè ní iléyà ló fi jẹ́ sí pé ńgbà àtàbáfẹ́ sọdún tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́rì ó dọ̀pù jọmọ̀ mú nílùú tẹ́lẹ́ sí pé mọ́tò mélòó ní bẹ́ẹ̀ so wọ́n sọ pé ilé yá wọ́n túmọ̀ sí o bẹ́ẹ̀ sì ni èdè kéwú ni ká mọ foundation léyà kéwú dáwé náà ni ìpìlẹ̀ rẹ̀ kí ni túmọ̀ àlẹ́ obìhíyà obìhíyà ẹ̀rí pé bọ́ọ̀dù ni kò sí bọ́ọ̀dù ní èdè Yorùbá kò sí ní èdè kankan láyé náà fi máa fi èdè Kùránì Eh, lẹ́tà káwọn dáa máa ń pè ní bọ́ọ̀d kò sínú èdè kankan láyé àfi èdè àwa mùsùlùmí nìkan ní bọ́ọ̀d wà pọ̀ ó bẹ́ híyà yìí kí ó wú ni ṣùgbọ́n náà ni àwọn Yorùbá sọ di Yorùbá máa lọ́wọ́ táwà wá rò yìí pé Yorùbá kì í dẹ̀ sí Yorùbá ló jẹ́ sí pé má tutù kutù máa wádìí nǹkan délẹ̀ kó tó di pọ́ máa ṣẹnu yàmàyàmàyàmà pé iléyà ọdún iléyà àgbọ́dọ̀ má lọ sí iléyà iléyà kì í túmọ̀ sí pé iléyà ibi ọdún bá ti bọ́ tó ti rọ̀ ọlọ́run ní síkín ní sọdún rẹ̀ bí wáyé pé ìtùnú lọ́bá ti dédé kọ́ wálé wálé ń tùnú tí iléyà bá ti dédé pé kọ́ wà lájú lọ sọdún rẹ̀ bí ọba wà kò jẹ́ mọ́pà ń lọ lé kankan lọ́dún iléyà tó yẹ abáyìn ká tún tún mentality yẹn ká tún tún pààrẹ́ kó inú bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá bí a wà nílọ lé iléyà ọdẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ kátán sọ́wà níwálé léyà ìyá náà máa ṣe ọmọ rẹ̀ pé sọ́wà sọ léyà ni bàbá náà máa ṣe ọmọ ni so kìí ṣe dandan ní kíyàn lọ sí ilé ó tó ni tàbá pé ní ìsìn lọ́dọ̀ àwọn bàbá wa àná tí wọ́n máa ń pe máa ń pe ní lad máa ka pé lè ni sábà máa àwọn german sí wà láàlì náà ni bọ́ọ̀dì yẹn táwà ń pè yẹn làwọn máa ń pè ní large wọ́n sọ d ẹ̀dájà pè d wọ́n sọ d l ó bí híyà àwọn pè ní olí híyà olí híyà olí híyà lọ di ilé yá máa lọ hmm, ọwá di ilé yá máa lọ táwọn pè sí ọdún ilé yá ọdún olí híyà olí híyà ilé yá ilé yá ẹjá fúnkú yí mọ́ Yorùbá kan tọ́jú ọmọ yorùbá ẹ máa pè ní ilé tí kíni iléyá kò sí kankan ní èdè islam kò sí ọdún kankan ní èdè ẹ̀sìn islam tó sọ ọdún mọ́ ilé kankan tó sọ ọdún mọ́ pé ọgbọ́dọ̀ wá ìlú bàbá rẹ̀ ìlú ìyá rẹ̀ kò sí tòkí ní òun nìkan ètò mú kó ọlọ́run lọ́mọ tí ń kó bẹ́ẹ̀ lómi nínú ìgbésí ayé láìpẹ́ ibi dandan wọn ọ̀gbọ́dọ̀ ọmọ lọ lé òun ọ̀gbọ́dọ̀ ọmọ sí gbá òun ọ̀gbọ́dọ̀ sí àkíní ah, kankan náà ilé òun bá mi wọ́n wá ní kí ni ìdájọ́ rẹ̀ náà ẹ̀kọ́ tí a kọ́ kẹ́yìn ó náà ní pé wà náà ti mọ̀ pé wọ́n sọ fún wa pé ọ̀ràn èèyàn ní ká pa ẹ̀ràn iléyà ṣùgbọ́n fẹ́ tó ṣe kí ni tó lágbára tó bá ti lágbára kọ̀ yà pa ni ẹ̀rí tí wọ́n mú wá fún wa náà ní ọ̀rọ̀ látàná ni wọ́n kó wá tí wọ́n fẹ́ fi sọ fún wa pé àlọ́ ọ̀gbọ́dọ̀ má palẹ̀ yà tó bá ti lágbára a lè sọ fún wa pé lílágbára ò mí nìfín gbàmá tó kọ́lé gbàmá ah, ni láì fi ẹ̀ sẹ́ntọ́rẹ̀ tí ilé ọ̀wà mọ́sálásí ẹ máa rẹ̀ tí ilé tí ó tún ní kíun àríwó nǹkan ní sáso máa yé tánú ọ̀dọ́ yíndẹ̀ yorùbá bí ọba tí ìkọlé ọ̀bọ̀dọ̀ láàájì ọba tí ìbímá ọba tí ìmárì ọ̀bọ̀dọ̀ tó pẹ́ran lé áná tùrí àbá rẹ̀ tí kọ́yà pé yàrá kan lọ bá rẹ̀ tọ́lọ́ bá bá ìgbà ọlọ́dún yìí tó lè pa ọ̀pá tó bá lọ́dún tí mọ̀ sí ọba só kò sí wàhálà mẹ́ kì í ti dojúmọ́ ni kì í sọdọọdún ni ọgbọ́dọ̀ pa ẹran lé ànábì ọ̀sọ́ bá ń fún wa sọ́lọ́ wa sọ́lọ́ máa gbọ́ àdéhìí ńlá mi àdíjẹ̀ láàrin náà sọ fún pé ìṣọ́lọ́run sallallahu alaihi wasallam man kana lahu sa'atun wa lam yubassi fala yaqrabanna musalla declaration lá tó ní agbára náà nígbà tí olórí ìlú wájú wájú bá ti ṣe bá ọgbọ́dọ̀ wọ́n a máa wo ọwọ́ rẹ̀ pé eh, àwọn oní chọ́ọ̀chì àtàwọn masalasi kọ̀kan ti lo photas card ní ìsìn pé ọwọ masalasi <laughs> ọba mú photas card lọ́wọ́ àwọn ní ọwọ́ àdàbí ẹni pé ní ìdí ìjọ náà ní ọdún léyàrá ẹ̀ àwọn security wà jọ ẹnu gate àwọn àmà bí bàbá káwọ́sá léèrè pé ah, bàbá káwọ́sá ah, owó wọlé fún ọ yẹ kó lówó bí ṣe eh, kan ọ yẹ kó ní 10,000 ah, fifteen thousand ẹ̀rẹ̀rẹ̀ fifteen thousand tó sì ti wọlé yà bí àwọn kan ah, mọ́tò ọwọ́ sọ́kà lánàá ọ̀tá bá ọwọ́ yóò tó fifteen thousand naira ẹran lé ayé kò sí lé à padà lé èyí sí ìròyìn ìdí àyẹ́rì declaration tí a mú wá nìyẹn náà ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sì làwọn tó sẹ́kù nínú múmú rẹ̀ wọ́lámù yóò bá hì tí ọ̀wà pẹ̀rẹ̀ lé tí ọ̀rà tí ọ̀pá alábìnrin fàlá yakọ̀rọ̀bá ná mùsọ̀lá tètètètè yakọ̀rọ̀bá ná lànàbì lókò pé fàlá yakọ̀rọ̀bá onífàlá yakọ̀rọ̀bá ná wípé láyé kódà títí ọ̀nà ìdíwà gamá ti àwọn Yorùbá máa lọ́gbẹ́ ọlọ́mọdé àkágóngó tegini sọdún ìwọ máa kágóngó sọdún ní olè rẹ̀ nìyẹn nítànàbí sọ ni sọ́rọ̀ bá rẹ̀ sọ tó fi yíwa yí pé kíní yìí tó fi dé lẹ́fù tánàbí sọ pé mọ́ wà yìí fún mùsùlùmí ọ̀bọ̀rọ̀ lọ yìí ti sọ pé pé ah, a sọ fẹ́ kàn mí bẹ́ẹ̀ ni ni pé kọ́ lágbára oorun máa ní ẹgbẹ́ rí ìdí alárùn má ìdí alárùn má ló kí ni torí pé ẹntọ́lọ́ ń fẹ̀sìn rán sọ pé mọ́ wà sallallahu alaihi wa sallam so gbogbo àwọn nǹkan yìí ká máa tún ọpọlọ wá sí oníṣe oṣù àyìn tó sì ti rìtá ẹ̀ lọ sí oṣù náà èyí sí láti ọlọ́ba ti fi sílé atára yìí kó pé láti kọ́ ẹ máa dájọ́ àwọn èèyàn máa dájọ́ fún léyànà ibò dájọ́ fásọtọ̀ ọ̀wọ̀ náà ni ṣé aṣọ wọn yóò gbé ọwọ́ náà sáré àbọ̀ ọwọ́ sọ lọ́nà sáré ibọ́ ọdájọ́ fún masin tọ́ra náà ni masin àbí kẹ̀kẹ́ gan kó ràbàtà ẹlòmí ọdájọ́ fún ní pé máa máa sán díẹ̀ díẹ̀ fún ìyá kí níbo máa máa fún ọdíẹ̀ díẹ̀ ibọ́ ọdájọ́ fún ní títà àdájọ́ fẹ́ sìn ọlọ́run ọba tá àfọkàn sí ibi ní owó oṣù mi owó one thousand naira àbí two thousand naira máa máa fi pamọ́ oṣù méjìlá oṣù mẹ́wàá ó di twenty three thousand naira àbí ó ti wọlé náà nù ní sùn yín ó lè ra ẹran afẹ́sẹ̀ ọlọ́run ni ò kì í ti pa afẹ́ jẹran lọ́wọ́ fẹ́ jẹran ní kìí bá ní ọjì afẹ́sùnà ọlọ́run sì gbé mọ́ ẹ̀wọ̀n wá a máa ń pa màálù tí èèyàn méje máa ń pa ti wá ní òkè lọ́hùn látọ̀sẹ̀ tó lọ ní ẹni ní àná àwọn àti máa ti lọ lọ́dún àwọn méje lórí màálù kan wọn wọn àdáwò jọ láàrin ara lọ́dún tó lọ mú fún màálù tí wọ́n pa láàrin ara wọn tó di torí wọ́n ọ̀dá sáàndì àwọn ẹ̀kọ́ yóò ti yé wọn ẹwà rí oríṣi ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́pọ̀ náà ní ọ̀kọ́lé nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ sí lọ̀pọ̀lọpọ̀ <laughs> lórí sí àgbàlagbà wọ́n làmọ́ ọmọ kan tó náà sọ pé ọ̀rẹ́ ṣe ṣe freedom tí a máa ti lẹ́nu sí ọwọ́ yẹn ó lò náà ti ó náà ti ó náà ti sáwó ó náà fẹ́ pẹ́ náà fẹ́ pẹ́ ṣe dá fún ẹjá fọkàn sí ọlọ́run sínú ọ̀rùn kan ẹ̀ẹ́ èwo ló wà lẹ́yìn àdìsẹ́lẹ̀ kejì المخنف ابن سليم هذا لا يجي هنا مثلا يفعل قد مخنف ابن سليم كان مع صاحب النبي رضي الله تعالى عنه قال كنا وقوفا عند النبي صلى الله عليه وسلم بعرفة فقال يا أيها الناس إن على أهل كل بيت وكل عام فضحية وعثيرة أتدلون ما العثيرة هي التي سمع الناس الرجبيه wọ́n ní sàbé yìí wọ́n ń fún wa ní information tó ṣẹlẹ̀ àwọn sí àájì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gbogbo sàbé tí mẹ lórí ilẹ̀ láyé ìgbà náà ní sọ àájì kan tí wọ́n ṣe gbogbo wọn ní àlọ́ sàbé tó ń bẹ nítòsí ọdí Allahu ta'ala anhu gbogbo wọn ní àlọ́ kálukú wá láti òkèèrè á sí àájì àkọ́kọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àràfá láwà Yorùbá ń pè ní àràfá kìí sókè ó kátúngbọ́ yẹn náà ẹni pé ó ti gòkè àràfá àràfá ìsókè àràfá àyè location ńlá kan tó tóbi dáadáa nígbà tá a sọ pé ìwò kí a sọ pé ìwò kọ́ á pè ní ìwò òkè ọ̀tọ̀ ní ìwò òkè <laughs> ìwò pẹrẹsẹ ń tiwa àwọn olókè ń wò tí ìbá sókè kéékèèké tí máa ń bì òkè ó rèé òkè kọ́bọ̀ ọpẹ́ tàbí òjò ìlú tọba bá ti jẹ́ pé kìí ṣe kìkí òkè ìlú gidi nìyẹn ẹni pé ìgbésí ayé òkè kíni ẹ ọ̀rọ̀rùn ẹ lè dáko ẹ kọ̀ lítẹ̀ ní ti wàhálà ẹ máa rìn pẹ̀lú tó rọrùn ẹ̀yìn tí lóyún tó kè sí wà ń bẹ̀ náà ẹ máa dúpẹ́ fọ́lẹ̀ bí orí o <laughs> náà ní àràfà níjọ náà ní àràfà nínú ọ̀sẹ̀ ni wọ́n anábì wa máa ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam tí máa ti rọ́pọ̀ tún ti pàwọn èèyàn kó jọ fún ìjẹun ọlọ́lá sàn wọ́n fún aláǹfààní ẹ̀sìn àti ayé ọwọ́ ní ayọ́ anáàs ẹ̀yìn èèyàn ìyẹn ni pé àwọn ilé ayọ́ anáàs fáwọn mùsùlùmí má sì gbọ́ báwọn àfáà kan ti máa sọ pé táwọn èèyàn bá ti dàpọ̀ tẹ́yẹ́ sí pé tààlọ̀ gá àwọn mọ́mìnì lórí ilẹ̀ lẹ́yìn àwọn ẹbí ọlọ́run àwọn sàábé ni àgbẹ́bìnrin ya ìwà náà ẹ̀yìn èèyàn èèyàn gbogbo wa eh, inna ala kulli ahli baitin fi kulli àárín òbìkí yàtọ̀ wà àti àárín gbogbo ilé kọ̀ọ̀kan gbogbo ilé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan ilé blọọ̀kì bá ń sọ kátùrú àwọn kó lè bá yé wa tó dábá nílé kọ̀ọ̀kan ẹni náà tí yóò tàn padà sẹ́sẹ́ àárọ̀ tàà tí ń sọ ládà àárọ̀ tẹ̀sí àmì àlàkúlẹ̀ àhìlẹ̀bẹ̀ tí ó dọ̀rọ̀ fún gbogbo ẹbí kọ̀ọ̀kan ẹbí kọ̀ọ̀kan kí ni ẹ̀ràn kan ẹbí kọ̀ọ̀kan ẹbí kọ̀ọ̀kan àwọn ilé wọn àwọn àfáà máa ṣàlàyé àdísùn dáadáa wáyé ilé kọ̀ọ̀kan ọkọ àti ìyàwó ilé ka ẹbí kan àtàwọn ọmọ rẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ ẹbí kan kí ló káwọn ẹbí kan yẹn ọpa sí ọkọ ọ̀rà tí ẹni ìyàwó náà ẹni súnà náà lè ṣe bá ẹyọ kan lẹ́pa ẹran rẹ̀ ẹran rẹ̀ ẹran ẹran ẹ̀ẹ̀mọ́ súnà náà lè ẹyọ kan lẹ́wà lọ́ra nítẹ̀dẹ́ ìbá ara máa differentiate láàrin ara yìí ẹ̀wà ara ní ńlá ni wá sọ pé ẹran ilé wa ẹran ẹbí tiwa rẹ̀ ó lẹ́wà pa torí pé nǹkan tá a bá jọ tí nǹkan máa ti ń dà pọ̀ mọ́ra wọn ìfẹ́ máa ń tún fẹ̀jú sí ìfẹ́ tó máa ń gbòòrò yóò tó máa strong sí tábà máa mí ìmọ́ra wa ìyẹn lọ́látọ́lọ́ ń fáwà mùsùlùmí jùlọ tó jẹ́ sí pé àwọn kèfèrè ń jowó wa lórí ẹ̀ ẹ̀ máa wọ́n tọ̀tọ̀ láàmà pàdé mọ́sálásí àbí ẹ̀ máa wọ́n tọ̀tọ̀ kí àfáà àtàfáà kí wọ́n níkùn sínú láàrin ara wọn lápòjú nígbà tó rí dé fájìrì dé ó sì láàyè mọ́sálásí àbí ọlọ́run bá ṣe kò ń gẹ́ nẹ́bà tó lẹ́gbẹ̀ẹ́ ara wọn àbí ẹ ọ̀sá lè ọmọ pé ẹnìkan bọ̀ nǹkan dúró náà àwọn mí burú débi gbọ́n tó máa sáfà àwọn masáláṣí o ọlọ́mọ sì ti àbẹ́ ṣùgbọ́n kí ní ó gbé ọjọ́ kan tó bóyá àlù àlẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ já ọwá lọ sí kí ní ìwọ́lóṣù wà lọ́gàgà rẹ̀ ọ́ sásùn bẹ́ẹ̀ náà lọ́bá tó lẹ́gbẹ̀ẹ́ àwọn méjì bá tó lẹ́gbẹ̀ẹ́ ara lásùn bá wọ́n sásọ pé ìmáàmù sásọ pé ìtọ́wú igbe <laughs> ẹfẹsẹ̀ kan ẹsẹ̀ ẹfẹ̀gbẹ́ kan ẹgbẹ́ sẹ́mọ̀gbọ́n ayíkẹ́sẹ́ lórí mu ọ̀dájú pé ẹ́ ní sùúrù ṣẹ́jú mẹ́wàá ẹnu sùúrù tẹ́jọ ní òun lọ́mọ̀ fún iṣẹ́ mẹ́mẹ́ torí tára bá ti kan ara wọn lábújẹ́ pé tí wọ́n bá parí ìjà fáwọn àti ẹ̀ńjà wọn ni wọ́n dì mọ̀ra wọn àbí tára bá ti kan ara báyìí tí ò sì pé bá kíkara pé ẹfúnra yín lẹ́sẹ̀ <laughs> ẹ fara kan ara báyìí tí ò sì já ń bẹ̀ lọ́mọ̀ pé ìjà ti ń parí lọ ẹ fẹ́ ọkọ̀ ṣètò àná ti kí ni yọmọ jábọ́ díẹ̀díẹ̀ yọmọ jábọ́ díẹ̀díẹ̀ náà kàn yín ẹkí fájírì ẹkí zoro ẹkí mẹ́ta pàdé ara wọn ó tó dijọ́ kejì mọ́ tún pàdé ara wọn lẹ́yìn ọ̀sẹ̀ kan yára bẹni kọ̀ọ̀kan wálé lè pé bó wà nìjà mo rò pé ká parí ẹ̀ náà lọ́dà nítorí ìbára mi òun látọ̀nà ìfẹ́ wà máa ibi tí ò wà sí jà ìfẹ́ wà máa pọ̀ sí àwọn akẹfẹ̀ẹ́ fi máa bínú asọ̀làwátọ̀ hamstanki torí sábà bẹ̀rẹ̀ lọ́jẹ́ láti bí kálíbà àwọn alẹ́ practice innamal wọ́n ní ẹran kọ̀ọ̀kan ní ẹbí kọ̀ọ̀kan máa pa fi kúlẹ̀ àmín ọdún kọ̀ọ̀kan àti ọdún iléyá kọ̀ọ̀kan ẹran kọ̀ọ̀kan náà ní ẹbí kọ̀ọ̀kan wọn àwọn akọ́sẹ̀ ẹran kámbẹ̀sì gbẹ́ran kan tí wọ́n sọ lẹ́ẹ̀kejì yẹn wọ́n ti káńsù inú sẹ̀rẹ̀ islam kì í sí islam ló mú wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀nàbì bá wọn tí wọ́n ti ní maka sallallahu alaihi wasallam wọ́n máa pẹ́ ẹran kan ní rọ́jà pẹ̀lú ìpánà bìbí sallallahu alaihi wasallam

iwọ mrs tọwà lábẹ́ mr mọ́dẹ̀ran rà mọ́ ìwọ ìyá àdínì tọwà lábẹ́ bàbá àdínì mọ́dẹ̀ran rà ìyá súnà tí bàbá súnà mọ́dẹ̀ran rà mọ́ gbogbo ẹni kíni ẹyọkan bára bí ti sinú sọ́rọ̀ lásán àtọ́ọ̀mọ̀ báwọn ìyàwó ànàbí ti ń lówó lọ́wọ́ pọ̀ dáadáa àwọn tí wọ́n àwọn oṣù mọ́ ìyàwó tí wọ́n ní oyè oyè alátọ́lántì fún ẹyọ kan tí wọ́n bẹ̀ ẹnìkan ò gbé rí náà àwọn ìyàwó kan fẹ́ tọ́kí ni wọ́n fẹ́ pẹ̀rẹ̀ tí ẹ̀lọ́tọ̀ nígbà tí ìsìnkú àwọn pẹ̀rẹ̀ lé láti fi fáàrí ìbábẹ́ fi sin lọ́nà ẹ̀sìn tó sin náà ẹyọ kan ti ká ó ti ká ó ti kọ́bà ẹ̀ so gbogbo é nì ẹ ti ẹ ti ti lọ kọ́bẹ̀ ẹ̀yàn ya máa sílẹ̀ lọ láti sin lọ lókùbà kọ́ máa lọ mọ́ ẹgbẹ́ sábẹ́ kí ni sábẹ́ ọkùnrin kódà kan rà á tẹ́ pé ọ̀gbọ́n la sílé ẹ̀bùn ju bàbá tí yẹn lọ rà á bàbá ní ọ̀gbọ̀n kan náà ni ó sì gba aládábò tí máa ń gbà bọ̀ látẹ̀yìn wá ó tún wá gba aládá special fún ṣe súnà nẹ́lọ Muhammad sọ́rọ̀lá ọ̀pọ̀lá lé ọ̀tún wá ṣe súnà mọ̀ bẹ́ẹ̀ sọ́yẹ́n kan náà ni àrẹ́bì máa yọ́wà pẹ̀lẹ́ kejì fún àwàlẹ̀ ọmọ tí ọ̀pẹ́ ara ẹ̀rí opportunity a sì ń jẹ́dì ìsinmi ìwọ bọ̀dá tó tí ìran pa alájẹ́ ló ti dáyé yìí àwọn bàbá mi náà tí ìran parí pé mo ti ẹ̀pẹ́ran léyárí lọ́mọ pé kánípa ìlágbára ní ọjọ́ pa lọ́mọ pé láàdá ọdọọdún ti kíni yóò máa jẹ́ ti torí bá náà ti pẹ̀ran léyá fún wa sallallahu alaihi ah bil mu'minina olórí olórí olórí gidi nìyẹn ọkọ̀ ń sídá àwọn tí ò lágbára òun wá tún mú ní owó tiẹ̀ ó tún wá rà wá ń pa fígbà tí èèyàn jẹ́ olórí ibìkan nítọ́ jẹ tán tó tún wá ní ah, gbogbo ẹni tí ò rí jẹ tí wọn náà rí àrẹ́bì pẹran léyá fún gbogbo wa sọ́lọ̀bà rẹ̀ òsàn fẹ́ tí ò pẹran ni ò ẹni bá ti ń pẹran ò ti yọ́ ń bẹ̀ ń tì náà àdíṣẹ́ ẹlẹ́kẹta láti stop wọn tó dára bí kwẹ́sàn kàmí náà june dublin سفيان البجلي قال شهدت النبي صلى الله عليه وسلم يوم النحر قال من ذبح قبل ان يصلي فليعيد ان كانها ومن لم يذبح فليذبح. نعم حديث إليه حديث إليه يعني حديث كان مع صحابي النبي يعني جندب ابن سفيان البجلي رضي الله تعالى عنه. wọ́n ń fún wa wani شهدت nabiya sallallahu alaihi عليه وسلم يوم النحر موري nabi بكورو كورو باي لجو دون ليا pè ní yọ́mù náhàr ọjọ́ ta ń pa ẹran náhàrì ní ara ọjọ́ tàà ń tàà máa ń pẹ ọjọ́ ọdún ní yọ́mù lẹ́yìn ọjọ́ ọdún ọjọ́ náhàr ọjọ́ ọgbọ̀n ìpayàn náà ni náhàrì náhàrì ẹran ràkúnmí ni máa ń sábà lò fún lè ẹranàkúnmí náà máa lò náàrù ẹgbà tí wọ́n ti ń pa àràkúnmí yóò ti mọ̀ pé ó yàtọ̀ sí bá ti ń pa àwọn ẹran ẹran nọ́mà náà ọwá níjọ ọdún léyá ní ìjìlọ orí ànẹ́bì sọ́rọ̀ ọ̀sẹ́là ànẹ́bì wá tún sọ fáwọn sàbí àtàwọn mọ́mìnì radiyallahu ta'ala anhu lọ́sọ fún pé manzaba qabla an yusalli falyu'id makanaha ukhra ìṣẹ̀lẹ̀ kan tẹ̀lẹ̀ lọ́fà Kan àwọn sàbí ọ̀rẹ́lọ́hàn ọlọ́bá nẹ́bí jọna sọ́rọ̀lọ́wà rẹ̀ sọ́dọ̀ pé ah òjíṣẹ́ ọlọ́run lọ́jọ́ léyá kí ni ṣẹ̀ríà ṣéun láàkọ̀ọ́kọ́ ni àbẹ̀rẹ̀ láàkọ̀ọ́kọ́ ká tó pẹ̀rẹ̀ ká tó pẹ̀rẹ̀ jẹma ayá ìwọ̀n láàkọ̀ọ́kọ́ lẹ́yìn yìí dìlà tó ni àbẹ̀rẹ̀ kìí sáwọn àbáwọn ni àgbòlẹ̀ sí ṣe Yorùbá náà kìí sáwọn ọmọ ni kìí sáwọn àwọn àbáwọn ọmọ ní kìí sáwọn ojú àwọn ojú <laughs> ní kìí gbogbo èèyàn rẹ̀ wọ́n kíkìkì gan mọ̀ láìké àwọn láti lọ yí dìdì mẹ́ta rí ẹyin gbó lẹ́gbẹ́rán ẹ̀yìn ìgbà tá a ti yí dìdì la tó pẹ̀rẹ̀ tó sàárè kan wá pẹ̀rẹ̀ ṣáájú yí dìjọ́ náà táwọn sì mọ̀ pé ọ̀rọ̀ yìí pé níbi ó tún níbi ó ronú ní wípé ẹran a máa jẹran ìdáadáa náà ni ẹgbà bá wá tí ó gbẹ̀yìn ìdí àtó pa á ti ká tó máa pa yọ́ máa pẹ́ bọ̀ lọ́ba pa tiẹ̀ kó tó ti bọ́ lọ yìí tì túmọ̀ pa ó sì lọ yìí tì ó kò dé yìí tì sọ fún ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà fún ànábì mọ̀ sí báyìí tí àwọn àti àrùn máa ní pé mọ́wùlẹ̀ sọ fún amọ́jà wọn mọ̀ àwọn ọlọ́pàá tó bá ti ń tí ọ̀dà yóò fi mọ́wùlẹ̀ dín mọ́jẹ̀ wọ́n sọ ìdájọ́ tẹ̀lé àfún bẹ́ẹ̀ sì náà yẹ kísà ní ẹ kọ́kọ́ béèrè náà ọ̀dẹ́ ọba àánú kó tó lè kó se nǹkan mọ́ngbà tó sì èsì séhùn ṣe mọ̀ pé ara pín wọ́n fẹ́rẹ̀ ẹ̀sìn ọlọ́run púpọ̀ jù náà nìyẹn wọ́n tún wá lọ béèrè rẹ̀ wọ́n lọ bá nẹ́bí sọ àlàsọ́là pé wọ́n ti ṣe ọlọ́run mọ́mọ́ pa ẹran mo ti pa ò kálíbà tètè bá ń lé ìyá bá dé báyìí káyìí sì máa rí ẹran jẹ ànábì àrífàràtì ó ní nítọ́ ọ̀pá ṣáàtò èsì ṣáàtò láàrín ẹran àpájẹ iná lọ́pàá kìí pé halali kọ kìí pé haram ní pípọ́ jẹ́ àpájẹ lọ́pàá kìí jẹran léyà ní kí ni àpàṣẹ lọ́hùn fún léyà kọ lọ́pàá àpájẹ lọ́pàá wọ́n ní àwọn ẹran àpájẹ ń bẹ àbí nínú ilẹ̀ Yorùbá nígbà náà àpájẹ lélẹ̀hùn ẹ wo ní Islam ti dáa tó lọ́dọ̀ ẹlòmíì lọ́wọ́ pé kì bá ṣe gbà náà bá di kìlí àbá fún ẹlòmíì sọ pé ẹran ilé òun ẹran bídí àní ọ̀gbọ́dọ̀ sí kíni ọ̀gbọ́dọ̀ <laughs> jẹ́ mọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ mọ́ ẹ́ kìí sí ẹran bídí àkọkùnrin kan báyìí tó dalẹ̀ rúmbà kan báyìí jàbá táàfin kan ẹ bá ti sọkúsọ tó sọ nípa àdìsí ọlọ́nkọ́ foríjì sọkúsọ tó sọ nípa àdìsí yẹn ó fún sàbí ní allegation pé ǹjẹ́ ní nígbà tí òjíṣẹ́ ọlọ́run ọ̀sọ́ kó ṣe bídíà tí wọ̀ wá dé tọ́wá ní àà ìjọsìn kan tó gbé kúrò láàyè rẹ̀ tàbọ́ kọ́kọ́ ṣe bìfọ́ rẹ̀ àbó sí lẹ́yìn ẹ̀ tó sì lájọ́ kan bó ó ṣe bídíà àwọn anábì ọ̀sọ́ kó ṣe bídíà kódà anábì tún ní kọ́ jẹran oní ṣáàtúká ṣáàtú láàá ewúrẹ́ tó pa ìyàrá tó pa àpajẹ ní ẹlọ́jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ lẹ́ran léyàwó ọwá ń dọ̀rọ̀ yàn fún ọbẹ́kọ́ lọ wá ẹran míì tọ́ pàtà bá kì í dìtù ọkùnrin yẹn lóhun ọ̀lẹ́ran kankan lè jẹ ẹran lóṣù mẹ́fà lọ àgbò lóṣù mẹ́fà àgbò wá ní òkè sí wúrẹ́ àgbò àgùntàn lóṣù mẹ́fà òun náà ló ní ah, bẹ́ẹ̀ sì nínú òfin Islam bíyàn ọba pẹ̀ran sí léyà ọlọ́dún tọ́gbọ́dọ̀ wọ̀ tẹ́rí ẹ̀rí nǹkan kí ni mo rí tí mo rí mí náà parúgúdú kan béèrè pé <laughs> sọ wọlé àbí ọ̀wọlé yá ìsìláàmù ẹ̀sìn ọ̀fin ni kìí ṣe mo ṣe bó ti wù mí pé ọ̀sáfẹ́ ṣe tó wọ̀ ọ́ ọ̀fẹ́ àpajẹun àpajẹ ọ̀bá nǹkan ọmọ oṣù mẹ́ta àbá àpajẹ tó bá ti lè yọ lẹ́nu ọ̀rẹ́ máa jẹ́ ǹso kò sí láì fi mẹ́ ṣùgbọ́n kódà ọlẹ́nu kíni ọlẹ́nu ẹran àbí ọmọ ẹ̀fẹ́ bá nú ẹ̀ tó ti ọ̀rẹ́ pé abo ẹran ní ìtútù lóyún tó wá ti pé ọwá jẹ mọ́ pẹ́ pa ọ̀rẹ́ abọ́ mọ́ nú ẹ̀ sí ìyá máa jáde ìyẹn jẹ nínú ṣẹ̀ríà ọjẹ́ àláàrí ni ẹ̀ṣẹ́ pọ́lẹ̀ àwọn pé a ma dùn lọ́rùn nígbò ti dúyà rẹ̀ ó ti dúọmọ náà nìyẹn nínú ṣẹ̀ríà Islam tó yà bá ní so ibi dáà lọ́nà ni pé ẹran líyá olófin ewúrẹ́ oníyẹ ọdún tọ́gbọ́dọ̀ jẹ ọdún tọ́gbọ́dọ̀ jẹ ràkúnmí oníyẹ ọdún tọ́gbọ́dọ̀ jẹ màálù ọdún tọ́gbọ́dọ̀ jẹ kó tó wọlé yà tó ń bọ̀ wá jẹ́ sí pé àgbò nẹni yìí ní olóyìn ọmọ oṣù mẹ́fà lọ ní ní òfin islam lẹ ní pé ọdún kan nípìnlẹ̀ rẹ̀ àdíjì tó wá fẹ́ tú àwọn èèyàn lẹ́nu wọn sì mọ̀ pé kọ̀ǹdíṣà ló gbé oúnjẹ ọ̀hún báyìí àwọn wá sọ fún àná pípé ọmọ oṣù mẹ́fà ní àgbò tí mo nílé o tí mo tún lè fi di o táàfin mọ̀ pé pípa ẹran léyájọ́ ra yẹn ni ẹni tó pàpà jẹ wọ́n ní àwọn tó pa mí ní ọwọ́ àlọ́mọ oṣù mẹ́fà lòún ní táàbá lọ́mọ oṣù mẹ́fà ní kódà ní jẹ́wọ́ fún àfá àpúmọ́ lọ́mọ oṣù mẹ́fà ní ẹ rọ pé yíò ti lọ ní ẹ láríkà léfọláwọn àyàwó àdún lẹ́nu láríkà léfọláwọn náà fẹ́ láwùjá ẹ̀ntẹ́bọ̀n ọ̀ntọ́lọ́wọ̀n bá fún wa táàbà kápá ọlọ́run ní làkọ́ alọ́run dán ẹ̀sìn islam ẹ̀sìn rọrùn ní bẹ́ẹ̀ ni ẹ̀sìn rọrùn ní ṣùgbọ́n àwọn èèyàn ti lọ mọ́ ẹ lọ́wọ́ nínú ẹ̀sìn wọ́n ti kó ládá lọ ìwọ̀ wá jókòó kalẹ̀ mọ́tò tiẹ̀ ń tù fún lẹ́yìn àwọn ń bọ̀ jẹgẹdẹgẹdẹgẹdẹ tí wọn náà mú òfin dáadáa náà ṣùgbàrí ọlọ́dí aláàbàtàrà àánú ọwá ní àgbò olóṣù mẹ́fà lónìí àrẹ́lùwà sọ fún sallallahu alaihi wasallam pé lọ́pá ibi táwọn àfáà sọ pé a lè pa àgbò kẹrin ṣùgbọ́n kìí sí gbogbo èèyàn ẹni tára bá ní dédú lẹ́fù tára ní ọkùnrin ń dé ibi kòrónà mi a tún ní ọtún lè pa àgbò olóṣù mẹ́fà ẹlòmí ò lè mẹ́ran tí ń sìn kan fi paléyà yóò ró lójú bí nǹkan mi subhanallah kí ni ìrójú rẹ̀ ọlọ́mbọ̀n ó sì rí gbogbo wọn dáńsẹ̀ dáńrìn kí wájú ta rẹ̀ báyìí ilé yá sì lè orí kankan múnú ẹran tó ń sin kọ pa kọ gbalada ìgbà bí ẹ̀mí rẹ̀ ní ẹran hùn kò sì lè mówó jáde ẹran tó ń bẹ lágbó rẹ̀ ti ń sìn kò tó lè mú kọ pa tó gbogbo àwọn nǹkan ìyẹn wọ́rọ̀ sọ́ra ẹsìn mi ẹsìn lápòye dáńpè lẹ́sìn ìwọ fi tọ́jà sin lọ́hùn ó rí bọ́lọ́hún ṣe yí gbèsè ẹ̀rí ẹ̀ náà padà ẹran pípa ti ẹ̀wúlò púpọ̀ yàtọ̀ sí páńpálẹ́yà tí wá sí pé báwọn èèyàn ti sọ́dì láwùjọ ọ̀nà sì wà fún ọkàn páni tẹ́nìkan ò ní mọ̀ ó sì ha fáwọn èèyàn àbí kan pákó gbé lọ lóúnjẹ wọn bọ́ ṣe ń bẹ̀ òjì ẹ̀yà ẹ̀jẹran pípẹ́ ẹran ìwọ tẹ̀sẹ̀ ò pẹ́ ẹran kọ́ òsìn lọ́hùn ó rí bí ìgbà tí gbogbo oríkì rẹ̀ ìgbà tí ọ̀nbọ́ra rẹ̀ lẹ̀ pẹ́ ẹran fọ́lọ́hùn kò fi sin lọ́hùn kò fi wáyọ̀ ọ̀nà ọlọ́hùn bí mo fi súnmọ́ lọ́hùn ìmáàmù ibùnà tèmi àfihàn ọ̀nà tààlà bàtẹ́ ń tìtì ọ̀rọ̀ ìjọsìn tó lágbára jùlọ táà máa ń fowó sí wọ́n tún tìtì ìjọsìn tó lágbára jùlọ táà máa ń fara sí ọmọ ibi tí wọ́n gọ́lẹ̀ sí ìwọ náà sí mental win wọ́n ti jẹ nínú mọ̀ wọ́n jẹ jẹ jẹ jẹ jẹ jẹ kí wọ́n fi jẹ wọnú mọ̀ sẹ́wọ̀n pé etí làwà wà tó gbá sí ńlá bàbá yìí àwọn sí èkó ẹ̀ ọwọ́ náà wọ́n tún lọ bá kóró tó wà nínú mọ̀ torí ìmọ̀ tó ní kóró nínú gbígbà tí èèyàn jẹ nǹkan tó bá kóró nù wọ́n tún wá bọ́nu kóró wọ́n tún là wọ́n tún wá mú ti inú ẹ̀ wọ́n tún wá ń jẹ báyìí ọlọ́run kọ́ bá san wọ́n lẹ́sàn rẹ̀ nígbà tí wọ́n dìgbò mà lọ ní wípé ìjọsìn owó lọ́lágbára tá a máa ń fowó ṣe wọ́n láwọn ò rí ìjọsìn tó lágbára tó tá máa ń fowó ṣe tó dáa tó kéèyàn ọ̀gbẹ̀rún fọlọ́n wọ́n ní náà lọ́wọ́n fi sọ́nù àlùkùránì fáànì nẹ́bí sọ́lá ìnà àtọ́ ìnà kàlùkáwùsà fàṣọ́lẹ̀ rọ́bíkì ọ̀yìnlá yẹn ni pé mọ̀rọ̀jú láti yọ owó jáde láti pẹ̀ràn ilé yá nìkan kọ́ anytime tó bá wù ọ́ tọ́lọ́ bá ní ọ jáde rà kọ́pá káwọn èèyàn jẹ wọ́n wá ní ìjọsìn táà máa ń fara sí nígbà táà tó wó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bọ̀ kò sí ìjọsìn tó tóbi tó yàn táà máa fara sí tó tó yàn tọ́lọ̀ ẹ bá dojúrú ọ̀sàlùwàlá kó ti kíni tọ́lọ̀ ẹ bá sì dùn náà sàlùwàlá òkè ó rí bọ́lọ̀ ẹ sì mọ̀ kí

ṣùgbọ́n wọ́n bèèrè níbi òjíṣẹ́ ọlọ́mọ ti pẹran tó wáyé di o bó ní ìdájọ́ ẹran mi ṣùgbọ́n bóyá wọ́n sì ran pẹ́kọ́ lọ bá àwọn bèèrè ní spíkà àwọn kan tó ń bẹnu lé táwọn àwọn bẹ táwọn ò lè bèèrè ní tiwọn ànábì gẹ́gẹ́ bí ó ti jẹ́ sí pé olùkọ́ ni wọ́n olùdarí ni wọ́n wọ́n ni manzaba àpábẹ́dá mhm. ànábì ẹnikẹ́ni tó bá pẹran kó tó wá id kó tó wá kírun id tó ti pẹran rẹ̀ ń lé bí àtúnmí pa sẹ́mọ̀ pàṣẹ nìyẹn kọ́ ọpa ìní ìrọ́pọ̀ ẹ̀ ibi tá a fa sí mẹ́rin wánu ah, ah. ẹni tọ́pọ̀ ẹ̀rọ tó wáyé lẹ́yìn kọ́ fún ilé wọn yọ̀ǹda pé tó ọlọ́run àbọ̀ ọ̀run yẹn náà mọ̀ wọ́n ní àṣídá ah, padà jẹ́ni kó tún tún páhùn ó fi ya kọ́ra yẹn ní kápá kínú ẹ̀ràn ilé yẹn bó wà lẹ́ni tó alágbára tí ò tiẹ̀ pa kankan kó tó wáyé dì tẹ́mọ̀ pé ìdájọ́ tiẹ̀ ni pé mọ̀ tiẹ̀ wáyé dì ń tì mọ̀ wà náà ẹlòmíràn ti mí kan lẹ̀ pé sáwà ní lọ yìí dì báyìí ìwọ náà ru ara rẹ̀

lókò ti dé yìí anábìwá ní kọ́ lọ pa ìmí sallallahu alaihi wasallam àwa ni wa man lam yadhbah ẹni tí ọ̀pẹ ránú yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n náà wá kan pa wá kan ṣe ìgbà tí àti wọ́n fọ́tí yá ṣe òtútọ́ ọ̀fẹ́yàwó kí wọ́n máa bó ṣe arọ bọ́dà arọ lọ bá rí àwọn <laughs> sọ bá ń fọ́ wọ́n náà wá kan

so gbogbo ẹ ti dojúrú ọlọ́mbà àtẹ́sìn tí ó ọlọ́mbà àtẹ́sìn tí ó torí pé bí iwájú bá ti dáa bẹ́ẹ̀ ni gbogbo jàmọ́ òsìrí anábì dáa ní sọ́rọ̀ wa sọ́lọ̀m láwọn tàbí sí fọ́lù ẹ̀ tí iwájú ọba ti dáa ẹ̀yìn náà ní dáa ọlọ́run bọ́bá tún gbogbo iwájú náà sí àwọn náà dáwà lẹ́yìn náà kọ́mọ́ jẹ́ káwà náà bàjẹ́ eré yìí ọjẹ́ ẹ̀tọ́ ti lówó tí ó fi pa ọlọ́run yóò túbọ̀ mọ́sàdínkún dáadáa fún ọ ẹni tí ó ti lówó tí ó fi pa ọlọ́run kọ́ pèsè fún ọ ọlọ́run yóò rí sókùnmọ̀ yẹ̀ṣẹ́ àwọ̀ obìnrin yìí ṣe sáàbẹ̀